إنا بجلال نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله واغفر لهدي لأبي محمد صلى الله عليه وسلم وشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته آه ني تسواجه lórí ibi tí a bá tẹ̀fsìrì dé eléyìí ni nínú àwọn nǹkan tí a tún máa fi tẹ̀síwájú lórí tẹ̀fsìrì suratul Kahf Allah subhanahu wa ta'ala ó jẹ́ kí ọ̀rọ̀ àwọn ashabul Kahf ó jẹ́ kó hàn sí wa Allah subhanahu ó ń sálàyé fún wa inú àwọn àyà tí ó tẹ̀lé wípé àwọn asáàbì káf ní àwọn kan ní tó yẹ pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àwọn ìròyìn wọn wá fún wa kó lè bá jẹ́ ẹ̀kọ́ fún wa ó jí káwọn kún kò fi jìnà torí gbọ́bẹ̀ ó wá káwọn kún ní faraja lórí gbọ́bẹ̀ sí lọ́wọ́ ọba ó bí ń kọ́ àwọn tá ń bẹ lẹ́yìn náà lẹ́kọ̀ọ́ gbogbo bí a bá ṣe ń rí nira tó àdógbà àwọn nǹkan tó bá ń kojú wa tó kò gbọdọ̀ gbé wa kó lójú ojú ọ̀nà tàfíì kọlọ̀bà kọjọ kó mú adó lórí ẹ̀

أعوذ بالله من الشيطان الرجيم àwọn asáàbìkà tó bá rí wọn ẹ́n wàtàkùsábùn àìkọ́ọ̀rọ̀ wà rò pé wọ́n tají ni ọlọ́wọ́n bá ń sọ báwò wọn wọ́n ṣe wà nígbà tó ti kùn wọ́n lóòrùn torí pé àwọn yíò fẹ́ darapọ̀ mọ́bí tẹ́dín

ọ̀dọ̀rọ̀bẹ̀nà àádà àdáàrí wọ́n ti yọ́kò hajji gàgá tí ń bẹ níbi ìgbọ́rọ̀ wọn ní ọparí odò nídọ̀lá dọ̀tọ́lá mẹ́wàá nígbọ́ ní báwòrán wọ́n ṣe wà níbi tí wọ́n sùn sí ni pé ó mọ̀ lérò pé wọn sùn ni wà hún rò kún dẹ ذات اليمين وذات الشمال Ọlọ́run ni a ti ń yí wọn padà sọ́tún sósì Ọlọ́run wọ́n sára ìfẹ́ ajá wọn bó ṣe náwó ẹ̀lẹ́ ni ṣẹ̀rù tí ajá bá ń sọ ibìkan ẹ́n yóò ra dọ́wọ́ kalẹ̀ yóò ra gbórí sókè báyìí bẹ́ẹ̀ lájá ní ẹ̀sùn kò dùbúlẹ̀ ó jòkó ọlọ́pàá bá sọ́rọ̀ tàbí pé láwùtọ̀ láta ààrẹ yìí làwàlẹ́yìnkà nínú fèrọ ṣùfàánàmbà a níbi sọ́bà rẹ̀sẹ́lẹ̀lá lọ́lọ́run bá wí níbi sápò ìjúwe báwọn sábùká àti wà ń jẹ́ lọ ibi tó bí ilé nàgàwò wọn tó wò wọn níbi tí wọ́n wà wá sápadà ní o ọlọ́run ọba ó tó fi ìbẹ̀rù sí ara wọn bí ẹ̀dùn wọn yóò máa jẹ́ security fún wa anybody tó bá náà fẹ́ sọ wá búrúkọ tó ń gẹ́gẹ́ náà bá jẹ̀ sí kọ́ yọ ilé kọ́kọ́ gbé ọ̀rọ̀ tó bá ń sá ẹgbẹ́ nǹkan tí yóò lè sótọ̀ ọlọ́run sí ìbẹ̀rù ẹni pé àwọn ẹranko kan bẹ àdámọ́ wọn ò ní sí gányàn wọn ò ní sí bùyànjẹ́ àwọn tó bá jọ ọkọ̀ sádà ìbẹ̀rù lọ́run ti ṣe wọn lára ọlọ́run náà gbé ìbẹ̀rù yẹn ó gbé bọ́ àwọn sáàbùkà ìgbé tó bá tó wá ní ọrún wà láàmù ní jàmí ní ohun rọ̀ṣùlá ẹ ọkàn ló kẹ́kẹ́ fún ìbẹ̀rù yìí bọ́nà ṣe ṣe wọ́n níbi tí wọ́n sùn sí ni ọlọ́run fi ṣe ìdáàbòbò kó lọ́dọ̀ àwọn ọ̀tá ipé ohun gan ìjáyà ìbẹ̀rù lọ́jẹ́ fáwọn náà kọwọ́ àbúrú túnmọ̀ lè kàn ọba tó sí wọ́n báyìí lébò ní òjégẹ́ nìkan kún ti rí wọn ó lẹ̀ tìmẹ̀gbẹ́ nìkan kún ní rí wọn tó wọ́n àti bẹ́ẹ̀ ó tó fi ìbẹ̀rù sí ara wọn kó tó jẹ́ àlékún sọ fún wọn náà àwọn àǹfààní wò mú lábẹ́ ayẹ́ yìí náà wọ́n máa ẹ̀rọ وقضاء الله سبحانه وتعالى في عقيدتك وفي عبادتك وفي سلوكك níbi àkídà ìgbàgbọ́ ẹ ìjọsìn ẹ ìbálòrò ẹ tó máa fi bá mú yẹn lò fún máa lọ máa fi gbogbo ẹ̀sìn náà máa fi tọ́lọ̀ bá fẹ́ níbi ọ̀rọ̀ ọ̀lọ̀gbàgbọ́ ẹ níbi tọ́lọ̀ bá fẹ́ níbi ìjọsìn ẹ bọ́nà bá ṣe gbé kalẹ̀

ọlọ́pọ̀ lọ́pọ̀ àtàlá a gbé ìbẹ̀rẹ̀ agbẹ̀sáàmù lẹ́nu kò ní lè jẹ́ kí wọ́n lè kọlu ẹ ẹni ha àbí kọ́lọ̀wọ̀gbọ́ já ìbẹ̀rù gbójó kó ti gbé fún ẹ̀mí àwọn ènìyàn títí èdè ìwé yóò gbé sáwọn èèyàn lẹ́nì débi pé wọn ò nílè kọlù ẹ̀wọ̀n nílè fọwọ́ aburú ọwọ́ sùtáwọn nílè gbígbẹ́ ẹ̀mọ́ nítorí kí ni nítorí fọwọ́ pẹ̀lú ọlọ́run àwọn ọmọ ẹ̀ní wà pẹ̀lú ọlọ́run ara ń tàà kọ́ àǹfààní tàà ṣe láwọn àwọn ìtàwọn àfábíkà ọlọ́run ọba lásán àtàrà ní tẹ́ nítorí kíni nítorí pàwọn ìlú sí lọ́wọ́ nítorí pé ọgbọ́n náà bá gbọ́ ni àwọn kálẹ̀ ń lé wọn kí àwọn ọ̀tá ń lé wọn kí àmúnáwọn bá ti ti ojì ìṣọ́ ara wọn náà ló fi sí wọn ò nílè fọwọ́ àṣùdá kan bẹ́ẹ̀ tí wọ́n náà bá wá pẹ̀lú ọlọ́run tó bá ń sin ọlọ́run ọlọ́run sí táà Allah subhanahu wa ta'ala kùn wọn lórin pẹ̀lú ìta ti sàlàyé síwájú láàrín Ojú ẹmọ́ ọmọ àwọn padà máa lọ ogun bàìdà àti kò títẹ́ pàrà ní rínà máa. Fẹ́kẹ́ bá fi àbọ̀ nínú ilẹ̀ àwọ́ láàrẹ àpọ̀ láàrẹ káà. Àà torí bí ojú yẹn bó ṣe wà tó yẹ pé ìta rẹ̀ ń hàn síta yẹn atẹ́kùn ń fẹ́ ti so ilé ìlú jẹ kó lè sẹ́kù fún ojú yẹn nínú káàkiri wà nìyà torí pé Allah subhanahu wa ta'ala ó tún ṣe ìyẹn láti lè protect ojú wọn ó protect ara wọn ó protect ìgbàgbọ́ wọn gbọ́n mọ́nú protect ẹ̀ mọ́rẹ̀ torí pé tí a bá jí ní tí wọ́n sọ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ gbàgbọ́ nìyà إذا كان النوم في الحال المعتادة نعمة تبني àtìgbàtí kò sí wàhálà kò sí dànù àwọn tàbálò tẹ́lẹ̀ oòrùn gbà ìbẹ̀rún lọ́wọ́ bá ní nínú bíbí ẹ̀ lọ́fẹ́ sùn ní orí sùn tí ẹ̀bá wá sùn àìmẹ́rẹ́ ní nínú oòrùn kó tó sùn àbí ó jẹ́ sùn ní kò gbádùn oòrùn tí ẹ̀bá oòrùn sùn lásìkò gbà tí ò sí wàhálà kò sí dànù yẹ́kọ́ nínú gbé sí ayé ni

فإنه في حال الخوف والهلع عنه أظهر في المنة Ríyàn bá wà ní àsìkò pákàlẹ́gẹ́, àsìkò wàhálà ìdámújàbò, nípọ̀ lọ́tún ń bọ̀ níbọ̀ lóṣì, tíyàn bá rọrùn sùn gbà wọn, à èyí nínú tó hàn ní pé ẹ̀rùn ìlera ni. For example, àwọn àdúkẹ́ ń jagun sẹ́rẹ̀kọ́ wọ́n gbàgbá ìdẹ̀ra lọ torí pé táìmù tó píríọ̀dù tó fi sùn ẹ́ kò ní sí wàhálà fún àárọ̀nú ogúnbọ̀ lọ́tọ̀ ogúnbọ̀ lọ́sí ojú lọ́tọ̀ ojú lọ́sí yóò tẹ̀ kọ́kọ́ kú òfin gbà mú pianos àtàwọn àtàwọn mẹ́wàá rẹ̀ wọ́n lé wọ́n kì bó wọ́n ṣe fẹ́ ṣe púpa wọn òun wọ́n wà lẹ́nu ẹ̀ ọlọ́run wá fún wọn ló kò jẹ́ wọ́n ní ẹrù mọ́ ibi ìtẹ́kùn torí pé pẹ̀lú ẹ̀ lẹ̀mí máa fi ń rí ní fọkànbalẹ̀ yóò fi kó Lẹ́yìn ìdẹ̀rọ lọ́ọ̀bá lápáta alámàdé ṣe kí ni yóò fi máa tún máa gbogbo ní ọmọ gbádùn ìdẹ̀rọ lọ́ọ̀bá náà. Ìdá ṣàmìlátìká rahmatullah, ìdá ṣàmìlátìká rahmatullah, tí ìdẹ̀rọ lọ́wọ́ bá bá bò ẹ dàrú, lẹ́ẹ̀fàkà ìnàyàtọ̀. Ìmójútó ọlọ́wọ́ bó lè pa bẹ́ẹ̀. Yẹn ni pé sórí ọlọ́run tó dáwà sáyé tó ní pé ká máa ṣe òun yìí, tá a bá lè sáfọ́ ọlọ́run bó ṣe tó àti bó ṣe yẹ ọlọ́run ọba náà padà ìsí àwọn oore fún wa ọlọ́run ọba máa mójútó àwọn ẹni rẹ̀ inna Allaha ma'al muhsinin ó máa ń bẹ pẹ̀lú àwọn ẹni tí máa ń ṣe dáadáa Ìmójútó ọlọ́run ọba yóò wá pẹ̀lú ẹ̀ bí ìyàtọ̀ láti káwọ́ lára àmì bóyá ó tají ní ó sùn nígbà tó sùn ní àdìgbà tó sùn ọlọ́pàá mú ìjọ rẹ̀ lílọ bíbọ̀ rẹ̀ ọlọ́pàá mú ìjọ rẹ̀ máa sọ rẹ̀ yóò máa wò rẹ̀ yóò máa rí ẹ́ àbígbà tó bá wà lójú kan tọ̀ lọ sí ìtàkàn inú dẹ̀rọ lọ́wọ́ bá tó ṣe fáwọn ọ̀dọ́ tàǹsọ́ tàwọn yìí àwọn àṣàbùkà ọlọ́wọ́ bá sọ wọn kú lọ́wọ́ àwọn agbénipa aṣèyànsùta afọwọ́ abúrúkan ni ọlọ́sọ́ ọkú mẹ́ Níbi tí ọlọ́run ọba ti ju ìbẹ̀rù gbójó, ó gbé sí wọn láà. Ẹ́ náà. بحيث لا يخضع نظر أحد عليهم إلا نابهم فذهب عنهم Òṣèlú kan tó kò gẹ́ ní ọlá yìí àti kó sá padà fún wọn. Ìbẹ̀gbójó mú àti sádánù torí ọlọ́wọ̀n bàbá sọ àti àdàbí kò tẹ́kìrì rẹ̀ kọwọ́ àbúrú mọ́kẹ̀mù. Agbára ọlọ́run náà ká láti dáàbò wọn náà وتحسبهم أيقاظا وهم يقولون وتحسبهم أيقاظا وهم jẹ́ kó yé wa pẹ̀lú odi ìṣọ́ ńláńlá tó ń ti sọ àwọn èèyàn yìí kó lọ́wọ́ àwọn tó lè fàbúrú sí wọn nítorí pé wọ́n nígbàgbọ́ ìní àjẹ́ náà tààrà nígbàgbọ́ orí pọ̀ lọ́wọ́ tó lè ṣe fún wa Dókèrè ẹgbùn wọ́n wà ẹ̀rọ ẹwọ́ ajá lásán tó tẹ̀lé wọn, ọlọ́run tó dá ọ̀rẹ́, ìpé ajá pàkádìbò wọn. Náà. ewu ọba tí wọ́n lọ rìpọ́tù àwọn sàábùtàbù ọlọ́run ọba kódà kò dákọ rẹ̀ kò jẹ́ ìnàká sí àwọn àfó onímọ̀ tẹ̀sírì nílẹ̀tẹ̀ ń sọ pé ìdí tó ṣẹlẹ̀ ní o àwọn sàábùtàbù ọ̀dọ́ ni wọ́n ronú pìwàdà nígbà tí ń fi àwọn ọ̀dọ́ tí wá lè nínú àwọn tí wọ́n tẹ́ẹ̀dì sínú bàjẹ́ àwọn tó pé àtújú wọn àtútáwọn ọ̀dá ọ̀dọ́dẹ̀ ni wọ́n wọ́n tẹ̀ nínú olódodo ẹ̀tùbá àbọ́dọ̀ tẹ́ pé wọ́n ti súnà wọn náà fojú sóòsẹ́ súnà tó bá tẹ́yìn ọmọ tó ń ṣe káwọn túbá kánsílíọ̀s ọ̀dọ́ ni wọ́n gbọ́ náà ọba gbọ́ ibi tí wọ́n ti tó náà ọba ẹ̀kì wá di pé ẹ́pà wá kéfè rí tẹ́yọ wà lọ lẹ́ẹ̀sì náà bá ti kan ẹgbẹ́ àwọn èèyàn kan àwọn èèyàn máa disturb ara wọn torí pé ọmọ ìfí ìdẹ̀ra ń bẹ inú ìdẹ̀rọ lọ́wọ́ ọba lọ wà so ìdẹ̀rọ lọ́wọ́ ọba yẹn ọmọ ìpò ti jù àwọn lọ ètè èsù àtẹ̀mí ìkéta yóò wá gbé àwọn kan láti máa lè bódòdó sọ̀tá ó wà sọ fún kùdìtẹ́ ẹgbà mẹ́sìn ilé ìlú wà rẹpẹtẹ abẹ́ta à ń pèrà wá sí ní pé ẹjíkáwò dúó ká má mí sọ́tún ká má mí wujo àwọn sọ́ọ̀bù káàkù dúó nígbà wọ́n rí pọ́tún ọkọ̀ọba wà ní àìjì wọn níbi tó bá ti rìn fáìtì wọn wọ́n tún fi yẹn rinlẹ̀ ààrí pé ẹnìkan lọ́lọ́mọ́ pẹ̀lú ọlọ́pàá Allah subhanahu wa ta'ala nìkan lágbẹ́mọ̀ tó jọ́ Allah subhanahu wa ta'ala nìkan láwọn agbára ní láwọn mọ̀pẹ̀ láwọn mọ̀ tó jọ́ sí fún so ibi tí a ti wọ problem ni ọlọ́run ba Allah subhanahu wa ta'ala kò tí ẹ dákọ̀ bá pẹ̀lẹ́pẹ̀ òwúrọ̀ bá àìdókùn ìdí tó dákọ̀ ẹ̀gan gbígbà tó fún ẹlẹ́yìn ajá tó wá tẹ̀lé ọlọ́run ajá kọ̀ rẹ̀ ìgbé wà sáyébò hún bá ìtọ̀tọ̀rọ̀ àáyì yọ̀rọ̀ àáyì ọlọ́run bá ní ajá wọn tó wá tẹ́wọ́ rẹ̀ ilẹ̀ báyìí ajá ní tó bá fẹ́ jòkó atẹ́wọ́ ni agbọ́wọ́ nílẹ̀ ọlọ́run ajá ní ó gbé àwọn ìmìlẹ̀ ìlẹ̀ báyìí so ọlọ́run lásán àtàdá ó dápọ̀ ajá ẹ̀hẹ́ wà ó mọ̀ nílẹ̀ àrùn ọwọ́ ọwọ́ ọwọ́ ọwọ́ kò jẹ́ ìyà àti ìkódà kò mú ìṣàrà lọ síbẹ̀ tẹ́bẹ̀ pé ọ́dà kọba ní bá rí báyìí kún dáàbì àlèhàpì ní màjídìkàlá máa tẹ̀lé òdodo wọ́n máa yá ní ọgbọ́n máa tẹ̀lé òdodo sórí tó bá tún tẹ̀lé òdodo tó ẹgbẹ́ òdodo ni wọ́n fẹ́ ṣe ó wá láti inú ọkàn rẹ pé kó sí lọ́kàn rẹ pẹ̀lú ẹnìbọ̀dì ẹni kó bá gbé máìkì láti máa fi gbòdodo jẹ́ kọ́ máa gbòdodo

orí pé sáàdẹ́gbà Muhammad sọ́nà sọ́nà ń sọ ní tó ń tẹ́ pàwọn aláṣẹ òun ni wọ́n ṣe rí pé òdodo yẹn òun ni wọ́n wà lórí tó bá ti ṣe léyìí ọlọ́run ọba náà wà bí ọ tóbi ọwọ́n jù bá ń lọ ó jù ẹ̀lọ òdòdó lọ́wọ́n kan

ẹlòmí òun ní ọmọ ibi ìdìbàjẹ́ yóò àtòjú hán ẹgbẹ́ wíwò rẹ̀ gẹ́gẹ́ eléri bú lélẹ̀ mọ́jọ kan ní àwọn olórí oníbàjẹ́ sọ pé inú bàjẹ́ ni ó ti máa lead kọ́lọ̀ mọ́ wà dásọ yẹpẹrẹ kọ́mọ́ àjá fún yẹ kọ́mọ́ ayẹyẹ tó bá fẹ́ rí ìyẹpẹrẹ ọlọ́run dákùn ibi ìbàjẹ́ mẹ́bí ìbàjẹ́ o mẹ́dẹ̀ ìgbàjẹ́ lárúgbẹ́ náà kẹ́rẹ́dọ̀ yẹ́ ẹ̀rẹ́ tó ẹ̀yìn ajá tí ń sọ àwọn ẹni rí tẹ́ ààrẹ yìí náà mọ́ àmọ̀, ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, ajá tí ń sọ àwọn ẹni rí, wàkálìbò hún, tọ́lọ̀ ń dápọ̀ ajá tí àwọn ẹni rí ní kàn ń sọ. Dídé kò dé kó òun lo láìsẹ̀ kọ́kàn tán ṣé kọ́kàn wà pẹ̀lú àwọn ẹni ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọlọ́run wá ní àwọn ẹni eré tó ń fẹ́ kù ní oorun fún 309 years ìwọ́n wà pẹ̀lú wọn náà ضرب عليه النوم معه ثلاثمائة وتسعين A spend the time ṣe náà sẹ́ẹ̀kì lọ ajá tó ní ọgọ́rùn ọdún láyé rí abẹ̀lẹ̀ bóòdó ti fẹ́ ṣe ọmọ ènìyàn gan tó bá lò olùlò extra time wọ́n ni olùlójúlò ó lò extra ní òfin lówó ọlọ́run wá kùn wọn lóorun ọwá ní ajá náà ìwọ́n náà years pẹ̀lú wọn ó ní ìtàkẹ́ta rẹ̀ àdúgbò àìsọ̀ ẹ̀yìn èmi fẹ́ máa dìfẹ́ndì àwọn ẹni rẹ̀ ìpé àwọn ẹni rẹ̀ ọwá kòkò ní kan wọ́la ọ̀la látùn nínú wọn ó dàbí bá sí lára wọn tí ó náà bá sí ń díjà àwọn ẹni rẹ̀ pé ọkàn ẹ̀ẹ̀dẹ̀fọ́wọ́ bàjẹ́ kan ẹ̀ àǹfààní kò wá bá ọ̀nà inú ìgbésẹ̀ àkọ́kọ́ tí ó rí tẹ́ni yìí kí fẹ́ máa dáàbọ̀ yóò ní fẹ́ àwọn ènìyàn rẹ̀ àwọn ẹni tí ń ṣe tọ́lọ́ yàtọ̀ fáwọn ẹ̀ tí wọ́n dẹ́ra ń pè wòlí ní wòlí ní àmì wòlí bàbá mi ọdágbára wòlí wọ́n bí olówó kọ́ lọ́rùn yàtọ̀ fáwọn tí wọ́n kàn rán ojú pèrà ń wòlí o ọ̀tọ̀ tí wọ́n wà lórí pé kí lọ́lọ́run wí tí a bá ti pé ìdọ́lọ́run wí ní ọ̀fẹ́ ṣe kí lànẹ́ bí wí ọ̀fẹ́ ṣe àwọn èèyàn lámọ̀ ní tàn mọ́ tí yóò bá jẹ́ ní ọlọ́run bí táàkì rẹ̀ ní ọlọ́run torí pé Allah subhanahu wa ta'ala ó ti jẹ́ kó yé àwọn wòlí ọlọ́run ọba ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun ọlọ́ni àwọn wòlí òun ọlọ́run kò sí bẹ̀rù gbójò fún wa lórí ibi tí wọ́n ń lọ òdẹ̀ sí bànújẹ́ fún wa lórí tẹ́bẹ́ sílẹ̀ sáyé ọlọ́ni àwọn wòlí èmi ọlọ́run ọba yìí

wọ́n ti kọ́kọ̀ hárí ọdún gbé jáde gbangba ààrẹ ní ojú ọ̀nà mẹ́rẹ̀ sábà tí ọba jẹ́ láwọn jẹ́ wòlí a ní àwòyá Rahman a dẹ̀ ní àwòyá Shaitan wọ́n lè jẹ́ ti wòlí ti Rahman wọ́n lè jẹ́ ti wòlí Shaitan so a tó bá ti tí inú kẹtí òlànà pé ẹni tí ò bá ti tí ìmọ̀ ṣe dáadáa tó àwọn tí ń ṣe dáadáa yóò mọ̀ nífẹ̀ẹ́ wọn yóò dẹ̀ mọ̀ dìfẹ́ǹdì dáadáa tí wọ́n wà lórí ẹ̀ inú dídé àpẹẹrẹ nu so orí dídé ìmọ̀ rí àpẹẹrẹ irúgbó bẹ́ lára àyàn òun ni pé yóò ní kó ìra fáwọn tí ń ṣe tọ́lọ́run

Ah, ìbẹ̀rù ọlọ́run ọba alhamdulillah ó kíyẹ̀ sí abẹ́ ká máa nífẹ̀ẹ́ wọn ká máa dábòbò wọn ká mọ́ máa tọ ìlànà wọn pàṣẹ. Ah, níbi tọ́wọ́ ti dákọ̀ àwọn ẹni rẹ̀ tí ń yìn wọ́n lọ́wọ́ ọwá dákọ̀ ajá náà ń bẹ̀ pẹ̀lú ìṣẹ́sí àwọn àṣáàbíkà يدل على أن صحبة الأخيار شيخ أمين الله الشنقيطي رحمه الله رحمة واسعة àwọn mílì wá nínú àdúwáwò ìbàyánu wọn kọ́lọ̀bà kọjọ kọba akẹ́ bàbá wọ́n ní pé yóò mọ̀ tó ká ibi tó lọ́n ti dápọ̀ ẹjẹ́ sí ìrìn yìí ní tó ká níbi pé ìbá àwọn ẹni ẹ̀sà ìbá wọn rìn ìbá àwọn èèyàn gidi ṣe hmm? ń àǹfààní ẹ̀pọ̀ pọ̀ dákùn níjọba báyàn rí pé ǹkan ní sáǹfàní pé mú bẹ́ ni rírìn ní sáǹfàní ẹ̀sìn lára rẹ̀ ẹni tó dúró dájẹ́ sí dápà àwọn ọmọ báyìí wà pẹ̀ ẹni bá báwọn èèyàn gidi ṣe tó bá wọn rìn àwọn èèyàn ńlá àwọn èèyàn dáadáa àwọn tí wọ́n gbó lórí ìlànà dáadáa náà àgbàkà tí wọ́n náà ń bọ̀ wá mú ń bọ̀ wá padà sí lérí náà فهذا كلب صاحب قوما صالحين ajá tó bá wọn ẹnire rìn ní àwọn àṣàbùkà ajá tó bá wọn rìn nínú àbẹ́kà àwọn àṣàbùkà tọ́lọ̀ ń ṣe fún wọn ẹ́ ọlọ́run wa tún dákọ̀ ajá hm? bó ṣe rí òun ẹranko lásán lásán ọlọ́run tó wá ń dákọ̀ rẹ̀ nítorí kó bá wọn ẹnire òun náà kọ́ tí ń bá àgbáríkà wọn bá tó bí lè ṣe tọ́lọ́wọ́ bá ẹ́ tó dìbò ti ìgbésí ayé rẹ̀ tí ẹ o ti ọlọ́wọ́ bá há ní ogbígbésí ayé rẹ̀ fọ́lọ́wọ́ kódà tí ìdírí ìsẹ́sí rẹ̀ bóyọ́ kan jẹ́

àdúrà jí padà ọlọ́run jẹ́ màjábọ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ fún ẹ̀rọ ọlọ́run ọba ọ̀dọ́ ni ó wà student lọ ó travel ẹ̀ ní wọ́n owó tí ó tàn fún lè kéwú lọ ní o trailer kò ibi tí ó ó wá sùn òun wá lọ sùn sí ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ bí ẹ̀gbẹ́ tó súnmẹ́lẹ̀lẹ̀ lọ́gbẹ́ tó bá jábọ́ ilẹ̀lẹ̀ nílọ ẹ̀gbẹ́ bẹ̀rẹ̀ ló wá ó wá sùn bó lè sùn oòrùn ti kún lọ lórí fún lòdù ọkọ̀ lòdù trailer lòdù ó wá wà lórí ẹrù ó wá ń bẹ ní ẹ̀gbẹ́ tó kàngò sílẹ̀lẹ̀ ọkọ̀ wa lọ lóru ó wọ́n kàn yí padà ha ha ha ha ha, títí láti jẹ́lọ ní Allah subhanahu wa ta'ala jẹ́ dáàbò rẹ̀ bó ọdẹ́ kò fi yí padà kò fi lọ bọ́ sílẹ̀ yẹ ìdáàbòbò ọlọ́run ọba nìyí yíyọ ọlọ́run ọba nìyẹn tí èdè ní kò ń yí ẹlòmí ilẹ̀ bọ́bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ àwùsùlẹ̀ ah, tàbí ìgbà ìlànà àpẹẹlẹ ah, ọmọ kan ló fi ṣeré ojú ti bẹ̀rẹ̀ ah ọlọ́run yọrí sáà tí ń bá yí lérí rẹ̀ ní ìbáyí lérí ilẹ̀ ń sún ọlọ́run ti yú ẹ̀ ìṣọ́ ọlọ́run ọba ní tí ìdírí kó ń sùn ọmọ òsàkárùn-ún ó ti sùn lọ́nà tí ìdírí kó ń yí aláṣọ́ àtàlọ́dẹ́ mọ̀ Ọlọ́run ọdẹ máa fi ìdáàbòbò special, èyí tó wà special, ọlọ́run ọdẹ tó máa fi dáàbòbò ẹ̀ náà ìrẹ́ àkóńtà fi rọ́ṣìnàtìlá tó bá wà nínú àánú ọlọ́run tó bá ṣiṣẹ́ tó bẹ lọ́wọ́ ọba tó sí lọ́wọ́ ọba tó lọ gbogbo ọ̀nà lọ́wọ́ ọba ó fi máa tọ́jú ẹ yóò máa dáàbò bẹ̀ yóò fi máa rí ẹ yóò máa sọ ẹ́ ní gbogbo gbogbo lílọ bíbọ̀ gbé sí ayé rẹ̀ pátápátá ṣe dérí ìtọ́wọ́ ẹ̀dù mẹ́ kọ́dà kò tó ro dérí ojú oorun rẹ̀ àbẹ̀rọ ọlọ́run ọba wa mọ́sà tí wá sínú àánú rẹ̀ wọ̀ àánú rẹ̀ ọlọ́run ọba ó gbòrò púpọ̀ ní orékọ̀ mẹ́ ọlọ́run ọba lábẹ́ ọjọ́ kó ṣe ṣàánú gbogbo arápapọ̀ náà تحمل المقارب من أجل دينهم àwọn yìí ẹ̀rì wọ́n gbàgbà mọ́ra ìbẹ̀rù bójó kátẹ́rùbà wọn gbogbo nǹkan kátẹ́rùbà wọn àwọn yìí gbé mọ́ra ẹ́ nítorí ẹ̀sìn wọn ọlọ́run wá jùbẹ̀rù bójó tí wọn náà ọ̀sọ̀ sínú ẹ̀mí àwọn ẹ̀ẹ́dì lọ bá wọn ìjìlì bẹ́bá lọ bá wọn kẹ́kẹ́ ní ọlá fẹ́ sàádánù ọjọ́ gbogbo yìí ṣebẹ́ni tẹ́ ẹ̀bá lè súnmọ́ lẹ́lì mú ok ẹni tẹ́ lè súnmọ́ kọ́ tọ́lọ̀ sọpá níbi náà pé tó bí ilé yọjú sí wọn ẹ́ wà sàádánù ni náà وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ ونطعيكم ذات اليمين وذات الشمال باسط ذراعيه نعم الله سبحانه وتعالى هو تجوز وقلبهم باسط ذراعيه بالوصيد نعم الوصيد الفاقد wà súìdì yẹn tó lọ ní ajá ìwà tẹ ọwọ́ rẹ̀ lẹ̀ báyìí ẹ́n bìlìwà súìdì òun náà ni ojú ọ̀nà gẹ́gẹ́ bí afáwà ibn Kathir Ismail al-Hafiz al-Jalil rahimahullah rahmatan wasi'a ọwọ́ sọ pé albáàbùn ojú ọ̀nà ni na ìbójú ọ̀nà ni ajá yẹn wà náà Ibi ó jáde kìí ṣe inú ẹnu ọ̀nà lójú kó sí sí àárín wọn nínú ìta ilé ni ó wà. لأن الملائكة لا تدخل بيتا فيه كذب. Ìntẹ́sìn ti wá bí wá ní pé ajá tí ẹ̀ bá ń sin ajá, tájá bẹ́ ti lè ní olé kan, ẹ́ màláìkà aláàrùn ní wọnú ilé yẹn. So, tí ẹ̀ bá wá fẹ́ fi ajá sọ ilé yóò fún ní training tí ò fi ní máa wọlé tọ́yàn kọ́ máa ṣe ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ bí ìtàfẹ́ ọkùn lára àwọn èèyàn ní ilé ìyàtọ̀ fáwọn òyìnbó òun náà wọ́n rán iṣẹ́ wọ́n gbé kí ní kọ lọ́rùn òun náà ní bẹ́ẹ̀dì kọ́dá ajá lákàájì hmm? ajá ń fẹ́yàwó tí tún lọ́kọ wọ́n tún ṣe wíìlù fún rẹpẹtẹ torí pé ọjájá so ẹni ẹni ṣe márìjì pẹ̀lú ajá ní ó tó gbé lórí social media gbé òun fẹ́ ajá o so ẹranko náà ni wọ́n fẹ́ ẹranko ìgbésí ayé wọn ìgbésí ayé ẹranko náà ni so náà lọ sí láwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹlẹ́yẹ wọ́tọ̀ irú ẹni náà lèyẹ́ lè máa bá ṣe ẹranko náà ẹgbẹ́ gbogbo ẹranko náà làwọn náà ń pláàni fáwọn yẹn náà tẹ́lẹ̀ ló jẹ́ kí wọ́n ní mọ́ fẹ́ranko so wọ́n bára wọn mú ẹranko èèyàn àti ẹranko ajá ọkà òjò pàdé níwà àṣìná Ṣẹ́rí ibi kọ́ ìgbìmọ̀ jẹ́ ọ̀bí àwọn ọmọ ọ̀tá àwọn olóṣọ̀rọ̀ jẹ́ ọ̀fẹ́ kàmọ̀ ẹ̀. Ó ní bí ni ohun ẹ̀mí, ẹ̀mí ọjà jùlọ ẹ̀. Àmọ́ ẹ̀ẹ́kàn rí bẹ́ẹ̀ kìí ṣe ohun ó èyí tí ọdẹ ń pèrún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó dẹ̀ gbọ́ pọ̀dẹ̀ lọ́kìrùn àwọn èyí dẹ̀ dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ń sọ ẹmọ́ pẹ̀lẹ̀ mùsùlùmí dẹ̀ lòun náà wọ́n tún dé ó tún kí ọ káàbọ̀ kọ́dẹ̀ sí ẹkẹ́kẹ́ láti bàrẹ́ ti lọ ṣe bá dẹ̀ sọ pé ọmọ àdìjẹ́ náà òun náà náà sókè àdìjẹ́nà ṣe àdìjẹ́nà èyí orílẹ̀ àdìjẹ́nà lọ́fẹ̀ẹ́ iṣẹ́ iná ló ṣeun torí pé tọ́lọ̀ ni ó ṣe wà dìjẹ́ náà kò ṣe àìṣe rẹ̀ ìjìyẹ iná ìlúná ní sheik ibn qayyim al-jawziyya rahimahullah ó sọ pé al-ghafla nawmul qalb níta ń pè ní sùn gbàgbéra òun náà ní kẹ́lì yóò sùn ẹgbẹ́

tó wọ́n àti bẹ́ẹ̀ni tó bá rí wọn wọ́n tají wọ́n yàjú lóòtọ́ ẹ̀hẹ́ mhm. <laughs> náà ó rà àwọn èèyàn tó yẹ pé tó bá ní kọmọkọ ọ́tọ̀ báyìí ó rí pé ọyàjú ohun ẹ̀ ẹjọ́ ṣe ni àmọ́ filiwá reality ni ẹ̀rí pé àwọn ènìyàn wọ́n ti sùn lọ a onígbí tẹ bá ti ráhùn èèyàn ó tají ní lóòtọ́ àmọ́ ìwọ ẹni tó sùn ní wú ẹ̀mí rẹ̀ ló sùn ní tí a ń pè ní gáfúlà nìyẹn so àwọn àṣàbìká ara bí tí a kà sí mú ní pé àwọn èèyàn rò pé wọ́n ń tají àmọ́ wọ́n wà lójú oorun ẹlù ní wà ń bẹ wàárò kọ́ tají ni àmọ́ wà lójú ó wà lójú oorun ẹ̀mí ẹ̀mí ẹ̀ ti sùn lọ so gbogbo ẹni ó bẹ̀rẹ̀ pé wọ́n ń ṣe tọ́lọ́ òun ò rí ti yẹn rò kò rò pé nǹkan yìí kàn kò rò pé ẹjẹ́ kò wò sí lọ́wọ́ ọba kó ní ọ̀rá jẹ́nà kó ní orí kí ọlọ́wọ́ ọba ó ń ṣe ń ṣe pé ǹdí ẹ̀yẹ máa ṣe tí ń káwọn ọmọ ṣe títọ́ lọ́wọ́ pé méjì ìpé méjì ọ̀kan náà tàbátí láwọn èèyàn tí ń sọ dodo kámù pẹ̀lú wọn gbogbo olúkìlú tí ó bá dìbò wọlé wà ìran tí ó bá dìbò wọlé ṣe ẹni ò bá wọlé jẹ tó láti wà lódòdó ẹn láàánú máa àwà pẹ̀lẹ̀ tàbátí mọ́kù lódòdó òdòdó ní jíká ọmọ wa abẹ́lọ́pàá máa sún pọ̀pọ̀ gọ́mọ́ ti pèrò ká ti dé mọ́sálásí ní mọ̀hágbìn so rẹ̀ kí o ká kí ọ̀rọ̀ gbàgbọ́ ká máa jíjí ń bẹ́ lọ́bájọ́ rẹ̀ bọ́ kápá sẹ́yìn ká máa bá wọn pàtí faith níbi ẹ̀bá ti ṣe èyíkéyìí ìranù tó bá jẹ́ ṣe kò kófó bẹ́ẹ̀dà àmáàfíà gbogbo ẹ̀ká jìnà sí kọ́lọ̀bá kọ́lá wà náà ilẹ̀ akúntẹ́ àmọ́ àní ọba wà tó bá wà pẹ̀lú ọlọ́run bá jẹ́ fàákà pẹ̀lú ìgbà يكون رفق رفق أوامر كلابية وعناية حكام وعناية حكام نعم أولي kedere ohun ẹ̀ tó ń sùn wà máa bẹ níbi ìfinisepò ń gẹ́ alámàrí tọ́lọ́ọ̀bá ìbínú sọ tọ́lọ́ọ̀bá lọ́nà wà ẹ̀ aláṣọ́nàtà lọ́yọ́ mọ̀ dáàbòbò ẹ̀ wà lọ́nà orí pọ́ orí kí ń dẹ́ndí kí ìrún sin ọlọ́ọ̀bá ó ju wàhálà tí ó ti mẹ́ lọ Allah subhanahu wa ta'ala yóò wà pẹ̀lú ẹni kọkàn wa náà. Ibi táyọ̀ orí ìṣílá délé ní nítorí àkókò. Tájá bá wá lọ rí orúkọ ńlá yìí, ipò lálàlàlà yìí, títí tó ajáwá gbayì tó bá yìí, ajálà pé fa, ẹ́ Ọlọ́run wá tún dápọ̀ ẹ̀ màkálígbò mú, ó tún dápọ̀ ajá wọn, ó tún dápọ̀ sí nínú Kùránì náà. Bàbá Bọ́lúkà bí mú ní ilẹ̀ ìbí ẹni nàbí ìtọ̀lọ́wọ́ àríwá àríwá tẹ́lẹ̀mọ́wọ́ Alhamdulillah. Náà, bọ́ kí ló wà á rò táwọn wá nífẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa ashabi wa sallam kọ́lọ̀ bá kó bá wa kẹ́ kó bá káwọn alẹ́ kó bá káwọn sahaba ẹ̀ bú kí ló fẹ́ máa rò sáwọn mòmí ní òdodo tí wọ́n nífẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa Muhammad sallallahu alaihi wa sallam ipò wo ló fẹ́ kọ́ lóhun gba wọn yíò sí nígbòjò pé ẹni tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá ní nígbòjò pé àwọn aṣíwájú gbogbo àwọn ọmọdé bí adámẹ́rin òun nífẹ̀ẹ́ rẹ̀ ń ṣe wájú ìlànà rẹ̀ ń tẹ̀lé ìlànà rẹ̀ ń sàṣàlátù fún ọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ sọ pé tí ń tà nẹ́bì ní aṣọ ní tí bá ń wùwà yóò máa sọ̀wà wù pé tí ń tà nẹ́bì ní awú ní ẹ́ tí bá ń ṣe gbésẹ̀ kan nù gbésẹ̀ tí yẹn máa ti ń gbèsè ayé yàn yóò máa wọ̀ tó wó sí pé tí nǹkan tí ànẹ́bì ní agbésẹ̀ gbésẹ̀ ló ń gbé yìí sọ́lọ́bá wà ní ọ̀sẹ́dà èrú kí lọ fẹ́ wù sí orú ẹni tí alámọ̀rí tẹ bá rí báyìí tó mójútó ìfẹ́ ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam tó nífẹ́ àwọn ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam torí pé ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan lọ bá ànẹ́bì pé mọ́tà sàá ìgbà mú ní alìkíyàmù tó alìbí ní wọ́n máa bá àjẹ́ta láha kí ni wọ́n náà pèsè kalẹ̀ dàlùkíyàmù ẹ̀ ó ní fọ́pọ̀ ìfẹ́ rẹ̀ ni ẹ́ ó tó sọ pé ìfẹ́ ọlọ́run tí a nẹ́bí ni ó wá sọ pé alìmọ́rú máa mọ́ ní àhábà ilẹ̀ ọmọ ènìyàn mọ̀ pẹ̀lú àwọn tí bá ní so that is Anas ọ̀rọ̀jọ́ máa ní ó ní àwọn òdúnú sí nǹkan kan lẹ́gbà tá níbi ti dé Mẹ̀dínà tó ìdùnú táwọn dúnú sí ọ̀rọ̀ táà níbi ìsọ́nà alìmọ́rù máa mọ́ àhàbà so òun ní kí ẹjíkáwà náà nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹjíká nífẹ̀ẹ́ ìlànà rẹ̀ ẹjíká nífẹ̀ẹ́ ẹ àwọn sọ̀hábà rẹ̀ ẹdí ká nífẹ̀ẹ́ ibi táwọn àwọn èyí bá wà ká gbífẹ́ wọn sẹ́mí búláṣì mọ̀ ipá ti nífẹ̀ẹ́ wọn àwọn ipá ti nífẹ̀ẹ́ wọn ẹ nígbà tó yọ pé tí wọ́n náà ń ṣe a nífẹ̀ẹ́ wọn ní ọ pé àwọn náà ń wò ní role model a nífẹ̀ẹ́ àmọ̀mọ̀ ipá nífẹ̀ẹ́ wọn nígbà táwọn ọ̀sán bá ń kọjú wa pé ká má tẹ̀lé wọn nígbà tá a bá ti bẹ̀rù àwọn èèyàn láti lè tẹ̀lá nẹ́bì nígbàtà àbájì lè bẹ̀rù àwọn èèyàn láti mọ́ tẹ̀lé ìlànà àwọn sọ̀hábà ìgbàlá mẹ́fà nífẹ̀ẹ́ wọn nígbàtà mẹ́fà nífẹ̀ẹ́ wọn níjọ́ táwọn èèyàn bá ní a mọ́ tẹ̀lé ànẹ́bì mọ́ níjọ́ táwọn èèyàn bá ń tàbùkù tẹ̀lé ànẹ́bì àwọ́ ìbẹ̀yẹn láti mẹ́fà nífẹ̀ẹ́ wọn tábà wọn ṣàwọn fẹ́yìn torí ọlọ́run ọba a ní ó gbé síra wọn ẹni ajá ó tẹ̀lé àwọn ẹni rẹ̀ àwọn mòmìnì ọlọ́run ọba sàpẹ́lẹ́ bóhùn ni wọ́n tó bá wá ń tẹ̀ lánàbí tó ní sàlébà Muhammad sallallahu alaihi wasallam adọ́lọ́bà Allah subhanahu wa ta'ala ìlànà nẹ́bì náà ọlọ́bà kọjọ kó fi wá múlẹ̀ lórí rẹ̀ ọlọ́bà kó ṣe wá lẹ́ni tó tẹ̀lé nẹ́bì lẹ́yẹ àtàwọ àtàwọn fámílì wa àti gbogbo mùsùlùmí náà ní àpapọ̀. adẹ́bẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala eléyìí òun náà ni àṣíkágbà tafsiri ní Ramadan insha Allah ta'ala bí tó ṣe máa lọ átùmà bí iye wa lẹ́yìn Ramadan adẹ́bẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala gbogbo gbìyànjú wa tá a ṣe nínú Ramadan náà yìí tó fi di àsìkò sí ìkọlọ́bà kọjọ́ kó gbá níjọ sí fún wa adẹ́bẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala kólọ̀kọ́kà gbàlọ́wọ́ wa o kàwá kúnnú ẹrú tí ó fi wà dìjẹ́ tó bá jẹ́ mìíràn kẹyàmù abẹ́lọ́bà lọ́sùn àtàrà kọ́lọ̀ já sọ́pọ̀lọpọ̀ rẹ̀ láyé o adẹ̀ tó kí gbogbo àwọn olùgbọ́ wa lápapọ̀ ìgbé afọ́dún kọlọ̀bà kó jẹ́ kí a sọ́pọ̀lọpọ̀ rẹ̀ تقبل الله منا ومنكم صالح الأعمال وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين